wọ́n pé ogun fúlàní wọ̀yọ́ ogun fẹjú tán ogun ajàmọ́màlà ogun kẹrú ogun pọmọ ọ̀tẹ̀ ni yorùbá ṣe ṣe ṣe tó bọ̀yọ́ àkọ́kọ́ jẹ́ ṣé gbogbo yín ń gbọ́ làbárè. kàkà kílẹ̀ òkú ṣíṣá nílẹ̀ àṣá kó tó di pẹ́ǹtì dánijọ́sí àwọn lẹ̀ ṣígbà ìwà wò ni ó lọ sàn ju pé kápógun ló pọba ìlọrin àfọ̀njá lógún pààrẹ àfọ̀njá sí ẹ wo ohun tí kò wá gbà nínú ọ̀tẹ̀ ìgbà tí wọ́n tún wọn ká ní ọ̀yọ́ àkọ́kọ́ tán wọ́n tún fẹ́ fogun kólẹ̀ yorùbá pátápátá ọpẹ́lọpẹ́ ọmọ ogun ìbàdàn tó dìde wípé kí n la bóyá gbogbo yorùbá ni fúlàní ìbákó lásán kọ́ bá a bá ń gbóríyìn fún ìbàdàn. wọ́n ti tayọ òmù àrán wọ́n ré kọjá ọ̀fà wọ́n gbógun dé sí òṣogbo òròkì gbogbo alákìkanjú ogun ìbàdàn ló dìde ogun logun tí jogun jálumi àwọn ọmọ ogun ìbàdàn ló jagun náà lájàṣẹ tí wọn kí fúlàní wọ̀. èdè àìyedè tí ń bẹ láàrin yorùbá lásán kọ́ Aólẹ̀ ló sọ̀rọ̀ ìbínú kó tó kú kó tó lọ ó fi Yorùbá ṣépè gidi èpè ọ̀hún ní ń jẹ Yorùbá ó tọ́ láti répè ọ̀hún dà sí gbó ọmọ aládé ló fọwọ́ rọgí ìgbàgbé ìtàn ó bínú kọjú sílà oòrùn àgbáyé ó ní bí Yorùbá bá rán ọmọ níṣẹ́ kó mọ́ màbọ̀ tó ní láríwá ó ní bó bá tọ́ kí wọ́n fẹnu kò kéde wọn ọmọ takora wọn ìgbà tó kọjú sí gúúsù ó tún fi wọ́n ṣépè tó yàtọ̀ ó lẹ́ni tó bá ń pe yorùbá ni wọ́n máa gbàgbọ́ ó ní bí wọ́n bá lẹ́ni tí ń sòótọ́ tó bá fẹ́ kú nítorí tiwọn kò ní jẹ́ nǹkan kan lójú wọn ó ní awuyewuye ò ní parẹ́ nílẹ̀ yorùbá bó ti ń ṣe pè ló ń sàmì èpè. ó ní bí yorùbá bá ń roko kó gbàgbé àdá ó ní bó bá fojú kàn lejò aṣọ ọmọ onílé ni tó fi tọrẹ ó ní wọn ò ní gbọ́ntàgbàlagbà ń wí ó ṣe tó tó ó fi sàbàlá èṣù. ìhà ó ní bí yorùbá bá ń bára wọn ṣọ̀rẹ́ kò ní dénú ó ní kí wọ́n máa gbé tìfura tìfura ni ó ní bọ́ bá ti kù dẹ̀dẹ̀ kẹ́nu wọn ó kò ó ní kó yọrí sí dàrúdàpọ̀. ilé tó bọ́ sí igbá ìwà ló gbé ó ṣí gbá ó bojú wọ̀run fìrí ó ránṣẹ́ sí kú ikú dáhùn ó sì mú lọ sálákejì èpè tó fi yorùbá ṣẹ́ ń bẹ nílẹ̀ tó ń jà wá ó tọ́ ká sowọ́pọ̀ káré èpè dànù. ègbìnrin ọ̀tẹ̀nìjà yorùbá bá a ti ń pàkan lọ̀kan ń rú níbo ni yorùbá máa ń wà nílé ayé tó ṣe wípé wọn ò ní dìtẹ̀ ara wọn bó ṣe ní kàńgárá bó ṣe kútú wenji yorùbá ní í ṣe yorùbá ẹgbẹ́ ẹ̀ ní jàǹbá wọn rántí inú bíbí wọn gbàgbé èpè òótọ́ ni mo fi sọ̀rọ̀ níjọ́sí tí mo ní ìyà òní tójú. ẹ kú ilé báyìí ńlá kára alé ẹ káàbọ̀ ńlá kérú ọ̀nà mo kí gbogbo ojú tó ń wò mí jákèjádò àgbà ńlá ayé mo kẹ́yìn bàbá mi mo kẹ́yìn ìyá mi mo kí lọ́mọdé mo kí lágbàlagbà. La ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ètò Yorùbá Nation Now lórí ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn ǹjẹ́ ẹ̀yin èèyàn wa hmm, ẹ̀yin ọmọ Yorùbá ó ṣe pàtàkì ká mọ àwọn nǹkan kan nípa orísun wa. ṣé bí n tí a gbọ́ ni wípé ilẹ̀ Yorùbá ilẹ̀ àwọn ọmọlúàbí ni wọ́n pè é bẹ́ẹ̀ sì ni nílẹ̀ Yorùbá ohun gbogbo tó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe àti àṣà òun ló jẹ́ n tó níyì torí wípé ọmọdé ń bọ̀wọ̀ fágbà àgbà ń bọ̀wọ̀ fọmọdé ṣebí ló mú káwọn bàbá wa wí pé hmm, ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà ọwọ́ kègbé léyìí tó túmọ̀ sí wípé káfẹwọ́wẹ́wọ́ ńlọ́wọ́ fi mọ́ ṣùgbọ́n tí mo fẹ́ béèrè ni wípé ǹjẹ́ gbogbo táwọn bàbá wa fi lé a lọ́wọ́ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí láyé òde òní? dúkùrú òun ọ̀tẹ̀ kò jẹ́ kọ́mọ Yorùbá kí wọ́n lè mọ léwájú bíi tàtijọ́ mọ́ kí ni tó wáá dé wọ́n ní tí ò bá nídìí obìnrin èjẹ́ kúmọ́lú ṣebí nǹkan kan ni ó fa nǹkan kan wá kó tóó di wípé àwọn aṣáájú wa ṣe pinnu pọ̀ láti sọ wípé dandan àfi káwọn ọmọ Yorùbá ká dá dúró ká kúrò lára orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní tíṣẹ́ ò bá ṣẹ́ ìṣẹ́ kì í déédéé ṣẹ́ nǹkan ni ó fa nǹkan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan tí olóògbé bàbá Bọ́lá Ìgè sọ. So, àwọn bàbá yìí wọ́n ti rí àwọn òye nǹkan kan lọ́jọ́ iwájú tó lè ṣẹlẹ̀ torí rẹ̀ làwọn náà ṣe ti ń tẹnu mọ́ lákòókò ìgbà ayé wọn wípé ẹ̀yin ọmọ Yorùbá ẹ mọ́ sùn o ẹ mọ́ sì wo torí wípé kò sí bá a ṣe lè pẹ́ lájò títí a padà relé náà ni àjòsí rèé kò lè dàbí ilé ẹ já wo nǹkan mèremère táwọn bàbá Awólọ́wọ̀ gbé ṣe lákòókò ìgbà náà lọ́hùn kí lẹ lérò wípé ó jẹ́ ohun tó ya àwọn Gẹ̀ẹ́sì lẹ́nu tí wọ́n ṣe kọ̀ láti fẹ́ jẹ́ kọ́mọ Yorùbá ó nísinmi torí wípé wọ́n mọ̀ pé aṣáájú ni wá wọ́n mọ̀ pé ọlọ́pọlọ pípé ni wá bẹ́ẹ̀ sì ni wọ́n mọ̀ pé ńlẹ̀ Yorùbá hmm, ohun tó ṣe pàtàkì jù ní ìṣọ̀kan ọmọ Yorùbá ǹjẹ́ ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ kan ni mo gbọ́ tó mú mi wá sórí ètò lónìí ṣùgbọ́n kí n tó wọnú ọ̀rọ̀ náà lọ ìbéèrè kan mo fẹ́ béèrè. kí ló dé táwọn ọmọ Yorùbá tá a wá sọra wa lọ́mọ ìyá Haúsá kí ló dé tó ṣe pé kèéta ara wa ńlá ń ṣe ǹjẹ́ a fẹ́ sọ wípé èpè ahólẹ̀ ló ń jà wá ni àbí àwọn ègún kan bẹ tí ò fẹ́ káwọn ọmọ Yorùbá tẹ̀síwájú tó bá wá rí bẹ́ẹ̀ kí làwọn ìgbésẹ̀ tá à ń gbé ẹjọ́ wo orílẹ̀-èdè nàìjíríà ọmọ yorùbá ní sọmọ yorùbá ní sùtá tóhunkóhun bá ṣẹlẹ̀ lágbo àwọn olóṣèlú wọ́n wàá sọ ọ̀rọ̀ náà di ọmọ ọ̀nà làárọ̀ síná ǹjọ́ ó rí bẹ́ẹ̀ bí. ẹ̀yin èèyàn wa nílé hmm. ọ̀rọ̀ kan ni mo gbọ́ láìpẹ́ yìí tí agbẹjọ́rò kan tí orúkọ rẹ̀ a mọ̀ jẹ́ lọ́ọ̀yà ọlálẹ́kan ọlárẹ̀wájú tí wọ́n sọ nípa Dr. Sunday Igbòho àti bàbá Bánjí Akíntóyè. Hmm lọ́ọ̀yà ọlálẹ́kan lárinwájú ó dá mi lójú wípé ọmọ yorùbá ni yín ṣùgbọ́n ṣe mí láàánú torí wípé àwọn àgbà bọ̀ wọ́n ní bọ́mọdé ò bá bá tàn yóò bá àrọ́bá àrọ́bá sì ní òun ní bàbá àtàn ǹjẹ́ bí ọba nídìí ìjọ ṣe é ṣe fún Sunday Ìgbòho àti bàbá Bánjí Akíntóyè kí wọ́n gbé àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé ṣùgbọ́n torí wípé hmm, àwọn àgbà bọ̀ wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ọwọ́ nì torí wípé bàbá bá ń bẹ́lẹ̀ tí gbogbo nǹkan bá bàjẹ́ a jẹ́ àgbà náà àgbà rádaràda ni. ẹ̀yin gbàgbé ni ǹjẹ́ ẹ mọ̀ àwọn ohun tó ti ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá tó ṣe pé hmm, táwọn àwọn Sunday Ìgbòho bá dìde sí i ó ṣeé ṣe kó jẹ́ wípé lákòókò tá a wà yìí gbogbo ilẹ̀ Yorùbá ìbá ti dìtàn. tẹ́ ẹ̀ bá gbàgbé lọ́ọ̀yà ọlálẹ́kan ọlárẹ̀wájú nínú fọ́nrán tí ẹ gbé jáde ohun tẹ́ ẹ sọ ni wípé bàbá Bánjí Akíntóyè ẹni bàbá yìí ò mọ ohun tó ń ṣe ẹni Sunday Ìgbòho ẹ ló lè ní ǹjẹ́ ẹ jẹ́ ń bi yín léèrè àwọn kí ni wọ́n kó tó jẹ́ ìní yín ohun ìní yín tí wọ́n jí kó bẹ́ẹ̀ sì ni wípé ẹ tún tọ́ka sí wípé Sunday Ìgbòho ẹni agbanipa ni ẹni wọ́n ti fi ẹ̀sùn apànìyàn àwọn ajínigbé ẹni wọ́n fi kàn án ó dá mi lójú wípé bẹ́ẹ̀ ṣe jẹ́ agbẹjọ́rò tẹ́ ẹ sì jẹ́ ọ̀mọ̀wé ó yẹ kẹ́ ẹ mọ́ wádìí òfin ohun gbogbo tó tó kẹ́ ẹ lè di èyí tó jẹ́ òótọ́ ọbẹ̀ mú ọ̀rọ̀ ẹ̀sùn agbanipa tí wọ́n fi kan Sunday Ìgbòho gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ wípé nílùú Ògbómọ̀ṣọ́ ló ti ṣẹlẹ̀ kò rí bẹ́ẹ̀ o torí wípé gẹ́gẹ́ bá a ti mọ́ ń sọ lórí ìkànnì BGI TV hmm, ológìní gorí àjà òun lọ̀rọ̀ tiwa ojú rẹ̀ kálé ó kákó arákùnrin tó fẹ̀sùn kan Sunday Igbòho lákòókò ìgbà náà lọ́hùn orúkọ rẹ̀ á mọ̀ jẹ́ Adébọ̀wálé Sànnì ìṣẹ̀lẹ̀ tó sì ṣẹlẹ̀ ìlú Ìjẹ̀bú Òde ló ti ṣẹlẹ̀ o n tó sì ṣẹlẹ̀ ni wípé ó ní arábìnrin kan tórúkọ rẹ̀ á mọ̀ jólúfúnmiláyọ̀ ọkọ rẹ̀ á sì mọ̀ jẹ́ Lárì ọkọ àtayà yìí àti Sọ́ni Adébọ̀wálé wọn àjọmọ́ ṣiṣẹ́ pọ̀ kí ni tí wọ́n sì ń ṣe ni pé aya alárì èyí tó wà láàrin àwọn tó tẹ̀ ń wò nínú fọ́nrán lójú ìwòran yín a mọ́ ṣiṣẹ́ nílé ìtura kan ilé ìtura tó ti ń ṣiṣẹ́ yìí ó jẹ́ ti Ọ̀túnba Smith ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé arábìnrin yìí ó pe ọkọ rẹ̀ sẹ́gbẹ́ kan ó sì bá a sọ̀rọ̀ wípé à mo fẹ́ kẹ́ ẹ bá mi gbà wọn nǹkan kan lọ́wọ́ ọ̀gá mi nì bó o láti á ṣe é lárí àti aya rẹ̀ olúfúnmiláyọ̀ àti sọ́ni adébọ̀wálé ni wọ́n jọ gbìmọ̀ pọ̀ wọ́n sì ṣe ìwádìí gbogbo ibi tí ọ̀túnba smith tó mọ̀ ń jẹ̀ sí. ìgbà tí wọ́n ṣèwádìí ibi tí ọ̀túnba Ajayi Smith tó mọ̀ ń jẹ̀ sí wọ́n wá a lọ gbẹ̀yìngbẹ̀yìn wọ́n ṣekú pa arákùnrin ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n ṣekú pa àṣírí wọn ò tú bó tilẹ̀ jẹ́ pé lọ́pọ̀ ìgbà díẹ̀ lẹ́yìn ìgbà náà Olúfúnmiláyọ̀ pe ọkọ rẹ̀ wípé òun fẹ́ kí wọ́n tún wá bóyá tí wọ́n bá mú ìyàwó àti ọmọ àwọn lè rówó tó pọ̀ gbà lọ́wọ́ wọn kí n má bòpò lọlé olóró eléyìí ni wọ́n ń ṣètò rẹ̀ lọ́wọ́ kó tó wá di pé òkè tó bórù mọ́ wọn lọ́wọ́ bó tilẹ̀ jẹ́ pé ìlú Ọ̀ṣun ní ìkejì arákejì lọ́wọ́ ti ba Adébọ̀wálé Sọ́ọ́nì ṣùgbọ́n tí mo fẹ́ kó dá yín lójú ni pé Eléwéran nípínlẹ̀ Ògùn ní àyín ni wọ́n kó wọn wá kódà lọ́jọ́ tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò àwọn akọ̀ròyìn wa náà ń bẹ ń bẹ̀ lákòókò ìgbà náà torí wípé ètò tá a ti mú wá lórí ètò ìṣẹ̀lẹ̀ ńlá wa òun lètò náà ibi tá a sì ti ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú wọn ibẹ̀ ni sanni adébọ̀wálé bó tilẹ̀ jẹ́ kó sọ wípé ìgbà táwọn ń gbìyànjú àti wẹ́ni táwọn ó gbéṣẹ́ náà fún ó dákọ Sunday Igboho ṣùgbọ́n ní kété tó dákọ Sunday Igboho ni Larry èyí tí í ṣe ẹnìkejì rẹ̀ ọkọ Olúfúnmiláyọ̀ ti takò pé rárá o wípé òun ò mọ̀ ń pa ti Sunday Igboho torí náà lọ́ọ̀yà ọlálẹ́kan ọlárẹ̀wájú ẹ kàn gbọ́ wípé wọ́n náà fẹ̀sùn kàn ni ẹ mọ̀ ṣèwádìí dáadáa kó tó di pé ẹ mọ̀ ẹ wà di òdodo bẹ̀ mú lóòótọ́ sanni adébọ̀wálé ó sọ wípé àwọn fẹ́ gbéṣẹ́ náà fún Sunday Ìgbòho ṣùgbọ́n lòun ò ṣe ṣùgbọ́n ní kété tó sọ bẹ́ẹ̀ lẹ́nìkejì rẹ̀ tí í ṣe Lárì ló ti sọ wípé rárá o ọ̀rọ̀ ò rí bó ṣe sọ kódà níwájú àwọn ọlọ́pàá ń bẹ̀ ni wọ́n ti ń tako ọ̀rọ̀ sọ pẹ̀lú ara wọn. ìtí mo fẹ́ mú wá lórí ètò lónìí òun náà ni pé àwọn ọmọ Yorùbá hmm, ẹja ṣọ́ra ṣe ilé ayé ò lọ bí ọ̀pá àbọ̀n ńgbà bá torí ipá ńlẹ́dẹ àwa bẹ́ẹ̀dẹ̀ jẹ́ bá a bá lẹ́dẹ bá a bá padà dé ẹ̀dẹ̀ là á padà sí i kí ló dé tá a ṣera wa lóṣùṣù ọwọ̀ tó ṣe wípé ká mọ̀ bara wa jẹ́ ká mọ̀ sọ ohun tí ò ṣẹlẹ̀ nípa ara wa ká mọ̀ gbéra wa ṣubú ká mọ̀ bira wa wọ́ òun ni tá a wá yàn láàyò tẹ́ ẹ̀ bá gbàgbé lórílẹ̀‐èdè nàìjíríà kan náà gbogbo wa la gbọ́ nípa ẹ̀sùn tí wọ́n fi kan arákùnrin kan tí wọ́n gbé lọ sílùú amẹ́ríkà èyí tí ń ṣe hush puppy lákòókò ìgbà tí wọ́n gbé e dọ̀hún ìgbà táwọn agbófinró wọn mọ̀ ṣèwádìí lẹ́nu rẹ̀ ó mẹ́nuba ọ̀gá ọlọ́pàá kan lórílẹ̀‐èdè nàìjíríà tí gbogbo wa mọ̀ èyí tórúkọ rẹ̀ á mọ̀ jẹ́ Abba Kyari ọ̀kan lára àwọn ọ̀gá ọlọ́pàá ló jẹ́ tẹ́ ẹ̀ bá gbàgbé lẹ́yìn gbogbo atótónu tí wọ́n sọ nípa rẹ̀ ǹjẹ́ ẹ̀yin èèyàn wa o ọmọ Yorùbá ẹ̀yin ni mò ń bá wí o ǹjẹ́ ìjọba nàìjíríà gbà wípé kí wọ́n gbé Abba Kyari lọ sílùú amẹ́ríkà kórè jẹ́jọ́ torí ẹ̀sùn tí wọ́n fi kàn án lọ́hùn ìjọba nàìjíríà gbà torí wípé àwọn aróòkè ọya lọ́hùn wọ́n mọ tí wọ́n ń ṣe ọ̀rọ̀ tiwa ni wọ́n fi ń ṣe ọmọ ọ̀nà là síná. Si wọ́n ti mọ̀ wípé táwọn bá fẹ́ dá èdè àìyedè lẹ̀ láàrin àwọn ọmọ Oòduà àwọn mọ táwọn lè ṣe. nígbà tó ṣe pé ìwà ìbàjẹ́ àtijọ́ ó gbilẹ̀ láwùjọ wa àbára wa sòyí tó ń jòótọ́ ọ̀rọ̀ mọ́. ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin ọmọ Oòduà hmm, ẹ jẹ́ ká ronú wa. tá a bá gba orílẹ̀-èdè wa tán ǹjẹ́ irú ìgbépọ̀ tá a fẹ́ mọ bára wa gbépọ̀ náà nì tá a ní bára wa sòótọ́ ọ̀rọ̀ tá a mọ bára wa jẹ́ tá a mọ sọ̀rọ̀ àlùfàǹsàní ọ̀rọ̀ tí ò da síra wa. ẹ wò ìjọba tó fẹ́ kẹnubọ́pọ̀ yìí ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá. E ohun tó ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà kódà níbi oṣù mélòó àbọ́dún mélòó sẹ́yìn tẹ́ ẹ̀ bá gbàgbé títí ojú rin aláṣẹ muhammadu buhari wọ́n ṣe títí ojú rin látorílẹ̀‐èdè nàìjíríà lọ sílùú níjẹ̀ lẹ́yìn eléyìí wọ́n wá kó àwọn ọkọ̀ tí ò níye èyí tí í ṣe ọkọ̀ tuntun wọ́n kó gbabẹ̀ lọ ṣé bójú gbogbo wa náà ló ṣe ṣé bójú gbogbo ọmọ Yorùbá ló ṣe. Buhari láìpẹ́ yìí ìjọba Muhammadu Buhari tí wàá sọ nǹkan kan bóyá bíi ijọ́ mélòó sóní wọ́n ní ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ ẹ̀ bá fẹ́ fún mi nísinmi sì fẹ́ jẹ́ kí n fi àlàáfíà ara kí n fi lo ipò ayé mi tó kù lórílẹ̀ ayé tẹ́ ẹ bá lẹ́ẹ̀ fẹ́ yọ mí lẹ́nu àwọn ọmọ orílẹ̀-èdè Niger wọ́n wà níbẹ̀ tí wọ́n gbèjà mi o ẹ̀yin náà gbọ́n tí ààrẹ orílẹ̀-èdè yìí ń sọ tó bá ṣe pé níbi tí ìlú tí òfin tó ti fìdí múlẹ̀ ni ǹjẹ́ kó yẹ kírú ààrẹ bẹ́ẹ̀ kó ìwà lórí oyè ṣùgbọ́n èyí táwọn ọmọ Yorùbá tá a fi ṣùgbà yíra wa ká tá a fi ìmọ̀ wa tá a fi ṣọ̀kan a bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni a bẹ̀rẹ̀ sí ní tako ara wa a bẹ̀rẹ̀ sí ní tú àwọn àṣírí tí ò yẹ ká mọ́ tú nípa ara wa èmi ò sọ wípé ká gba ìwà ìbàjẹ́ láàyè o ṣùgbọ́n tí mò ń sọ ni wípé táwọn ìran òkè ọya náà tí wọ́n bá lè ṣe gbogbo ohun tí wọ́n ṣe lákòókò ìgbà tán wà níjọba táwọn ẹ̀yà tó kù sì lè ṣe nǹkan kan nípa rẹ̀ àwọn ọmọ Yorùbá ẹjá ronú wà ẹjá ronú wà bẹ́ẹ̀ sì ni lọ́ọ̀yà Ọlálékan Ọlárẹ̀wájú mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé nílẹ̀ Yorùbá àwọn ọmọdé a gbọ́dọ̀ bọ̀wọ̀ fágbà tí àgbà bá ṣe tí ò da a lè pè wọ́n ṣàkíyèsí tàbí bóyá ká wá àwọn ẹni tó ṣe pé a lè sọ̀rọ̀ náà fún tí wọ́n bá wọn sọ torí ẹ̀ ni wọ́n ṣe sọ pé ọmọdé gbọ́n àgbà gbọ́n ńlá ẹ̀dálẹ̀ ẹ̀fẹ̀ẹ́ kò wá ní dá ká mọ̀ sọ̀rọ̀ àlùfàǹsàní sáwọn aṣáájú wa ọmọdé tí ó bá tágbà ó gbọ́dọ̀ bọ̀wọ̀ fábà ni ẹ mọ̀jà fi orí adé ẹ mọ̀jà fi wọ́lẹ̀ wọ́n ti ní ibi tá a bá pè lórí àìfi tẹ̀lẹ̀ ẹ já lọ gbọ́ fọ́nrán yìí kẹ́ ẹ lọ gbọ́ nǹkan tí agbẹjọ́rò ọlálẹ́kan lárẹ̀wájú tí wọ́n sọ. So Hey, y'all tòwé ìrìnnà láìsí kọ́nùkọ́. ọ̀gá ni Fox Excellence Able Travels and Tour Limited. ṣé wọ́n ní ẹṣin tó ṣíwájú ni ló gba fe. wọ́n ṣètò ìwé ìrìnnà lọ sílùú Mecca òun Jerusalem. ṣètò léègbé lókè òkun. iṣẹ́ kíkọ́ kíkẹ́kọ̀ọ́ lókè òkun. pàápàá ètò fún wíwọlé sílé ẹ̀kọ́ American University Mauritius. fún diploma two to four year degree program àtàwọn ẹ̀kọ́ míì. tó o sì lè lò ó láti parí ẹ̀kọ́ rẹ ní USA UK Malta Philippines Italy níbi táwọn ọgbà ilé ẹ̀kọ́ wọ̀nyí wà. Fox Excellence Able Travels and Tour Sol Limited ló ń bá ní ṣe é nírọ̀rùn. wọ́n gba òǹtẹ̀ lọ́wọ́ ìjọba pẹ̀lú àwọn àjọ tó ń rí sí ìrìn àjò ojú òfurufú. wọ́n ti ṣe é fọkàn tán. ìgbésẹ̀ wọn yára kọ́kọ́. kàn wọn lónìí lólú iléeṣẹ́ wọn tó wà ní nọ́mbà. twenty three b Sokeni Road Òkè Ìjẹun Abẹ́òkúta Ogun State. ẹ tún lè kàn sí wọn ní www.excellencetravels.com.pa tàbí kẹ́ ẹ Philippines plus six three nine six nine three five five zero one six seven Mauritius plus two three zero five eight four six two zero nine six. ẹ sì lè kàn sí wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti Nàìjíríà plus two three four nine zero five five zero five two four seven two Fox Excellence evans travels and tours araba ni baba ẹni abálábà ni baba. I watching me from United Kingdom. Good afternoon or good evening. My name is Olale Kolarwaju. Today, I have a video clip and it's um, 46 minutes long. 46 minutes long. So please, if you don't have data, go and get data. We are going to play the whole video. 46 minutes long video. But I won't get, I won't tell you who the video is all about. I, I want to keep you in suspense. So we have a 46 minutes long video that we are going to play today. So relax, get a drink, and enjoy the program. Let's start with Yoruba Nation agitation. Let's start with Yoruba Nation ag agitators. You, you, you people that call yourself Yoruba Nation agitators, you are very stupid. Starting from your top, and you are 419. If you, you have never seen anybody to tell you, you are 419, all of you. starting from Professor Banjakitoye. Say he, we, we have, he doesn't want to be respected, and we won't respect him again. All of you are four one 419. Eh? Go and look for a job to do. Your Nation is not something you return to your daily bread or source of livelihood. Igboho, Eso Igboho, the Kasha, in, in nine, in four one nine, in the old days, in four one nine local form one nine there's something they call kasha kasha lẹni tó máa lọ mú mógùn wá so ẹ wá sọ Ìgbòho di kasha yín tó máa máa kasha àwọn èèyàn fún yín Ìgbòho sórí pọ̀ máa lè ní ẹ ó gbẹnu láti ọ̀dọ̀ máa lè ní ẹ tó ń jẹ́ kó máa lò ẹ́ láti máa defraud àwọn èèyàn. tó bá yẹ kó yẹ olórí burúkú lè tọ́ọ̀gì ni ẹ́ there is an allegation that you have a kidnapping gang Igboho ni mo ń bá sọ̀rọ̀ there is a serious allegation that you are involved in kidnapping before Yoruba before you became suddenly become a Yoruba nation agitation agitator there is a serious allegation a couple was arrested in Ogbomoso ẹ jẹ́ sọ Yorùbá torí gbogbo ògùn ìbò náà sọ kò lè mọ ọ̀gá tí mo sọ wọ́n mú ọkọ àti ìyàwó ní Ògbómọ̀ṣọ́ ọkọ àti ìyàwó ló ń bá èèyàn kan ṣiṣẹ́ ìyàwó tó wá bá èèyàn kan ṣiṣẹ́ yẹn ó plan pẹ̀lú ọkọ ẹ̀ wọ́n pa ẹni tí ìyàwó ń bá ṣiṣẹ́ ìyàwó ló ń bá èèyàn ṣiṣẹ́ o ìyàwó tó ń bá èèyàn ṣiṣẹ́ yẹn ó wá plan pẹ̀lú ọkọ ẹ̀ wọn àtọkọ ẹ̀ wọ́n lọ pa ẹni tí ìyàwó ń bá ṣiṣẹ́ so ìgbà tọ́lọ́pàá máa mú wọn There's something in law we call confessional statement, and it's the best evidence. Confessional statement. Statement that boy will follow so voluntarily. Confessional statement is a statement made by the accused. It, it only applies in criminal law. This is how confessional statement work. Confessional statement is a statement voluntarily made by the accused. It's the best form of evidence in criminal law. It is the accused himself that say, okay, this is what I did. èèyàn wa ó dá mi lójú pé fọ́nrán tẹ̀ ń wò yìí mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ nǹkan tí lọ́ọ̀yà So àwọn ọkọ tìyàwó tí wọ́n ń sọ̀rọ̀ ń pa wọn yìí àwọn ni Larry àti Olúfúnmiláyọ̀ tí mo dákọ wọn lẹ́ẹ̀kan ní tó sì ṣẹlẹ̀ ni wípé Larry ìyàwó rẹ̀ gangan òun ló ń bá ta ní ṣiṣẹ́ ó ń bá Ọ̀túnba Ajayi Smith ṣiṣẹ́ ẹni tó ni hòtẹ́ẹ̀lì tí wọ́n ń pè ní Rolac Hotel tó wà níjẹ̀bú Òde so torí nǹkan tí lọ́ọ̀yà Ọlálékan sọ yìí kò tálì ó yẹ kí wọ́n ṣe findings wọn dáadáa kí wọ́n tó lè jáde láti wá fẹ̀sùn kànyàn léyìí tó túmọ̀ sí wípé Sunday Ìgbòho gan lè sùn wọn fún ìbanilórúkọjẹ́ yìí Ọ̀túnba Smith aláṣẹ àti olùdásílẹ̀ ilé ìtura Rolac Hotel òun ni Olúfúnmiláyọ̀ ń bá ṣiṣẹ́ ní tó sì ṣẹlẹ̀ ni pé Olúfúnmiláyọ̀ Adéwùmí òun ló kò náà pẹ̀lú ọkọ ẹ̀ àti ọ̀rẹ́ ọkọ ẹ̀ léyìí tó ń jẹ́ adébọ̀wálé sanni láti pa ọ̀túnba smith lẹ́yìn ìgbà tí wọ́n pa ọ̀túnba smith yìí ó tó bí ọdún méjì lẹ́yìn rẹ̀ pẹ̀lú iṣẹ́ àṣekára àti ìwádìí táwọn ọlọ́pàá ṣe ńlọ́wọ́ fi ba sanni adébọ̀wálé ìkejì arákejì sì ni ọwọ́ ti tẹ̀ nílùú ọ̀ṣun òun gan ìgbà tí wọ́n kó wọn délé ewé ẹran lábẹ́kúta ń bí òun gan ló sọ wípé àwọn fẹ́ gbé iṣẹ́ náà fún Sunday Igboho ṣùgbọ́n kété tó ti sọ bẹ́ẹ̀ ni ìkejì rẹ̀ ti takò wípé àwọn tí ò bá yẹ kó sọ kó mọ̀ sọ ẹjá mọ bẹ́tò náà lọ mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́n tí arákùnrin lọ́ọ̀yà yìí sọ. So the couple made a confessional statement and they implicated Sunday Igboho that they were even they even they contacted Solebo and they gave him they wanted to give him money. So why would they have contacted Solebo if Solebo is not involved in kidnapping? They, they, in fact, their initial plan was to kidnap the employer. Their initial plan was to kidnap the, empl the, the employer. The woman is the employee. And then they now say, okay, let's go and give Sunday Bo money so that he can help us kidnap our employer. And they mention so they will name. Now, I accuse Sunday boho to come and debunk it. Sunday boho could not say anything. Instead, they send a week Awikogo to come and abuse me. So they màlì ni Sunday Igboho. Ojú mi dáadáa èmi ò ń ṣe àwọn àwọn onítìrí tó ń bá tó ń bú. Òṣìṣẹ́ kan tó mi fi jù ẹ lọ Sunday Igboho. Pàlú gbogbo oògùn fún èkó oògùn ẹ tó ń kó kiri. Ọ̀gbọ́gbọ̀n náà mo fi jù ẹ lọ mi ìṣẹ́gbẹ́ iná number one mi eight mi ìṣẹ́gbẹ́ àtọ́ tàbá ìjọba family kan máa dọ̀bálẹ̀ fún for mi ni mo fọlọ́mà ṣẹ̀rí number two kò sí nǹkan tó ní tí mi ní dání mo lówó ju ẹ lọ mo kàwé ju ẹ lọ so èmi kúrò lára àwọn tí wàá máa rán bloggers kó wàá máa bù tí wọ́n máa lè ní ẹ́ sórí gbogbo nílẹ̀ ayé yìí kò sí iṣẹ́ tí wọ́n ń ṣe on ò ní jèrè ẹ̀ gbogbo ọ̀rọ̀ tó kó jọ ọ̀nà ìrú fi kó let me hear me well now gbogbo owó tí Sunday Igboho kó jọ tó lóun kó jẹ ọ̀nà èrú ló fi kó jọ ẹ̀dẹ̀ wo bí gbogbo owó yẹn ṣe disappear you can't even come to Nigeria again can you come to tọ́ba bẹ̀rẹ̀ kó sí Nigeria now tọ́ba bí ìyá aláya Sunday Igboho wá sí Nigeria ṣègbè oníwọ̀ lolóògùn ju gbogbo Africa mo rántí ní ayé bàbá Adédìbú nígbà uh, late chief mp abiola kọlọ fún fọlùkẹ chief mp abiola wọn lọ arrest baba adédìbú nígbà tó wọn arrest baba adédìbú tán kò sẹ́ni tó kọ́lọ́pàá nígbà tó ń release baba Dubu. because àwọn ọlọ́pàá nǹkan tójú wọn rí ojú wọn rí nǹkan tójú wọn rí baba adédìbú ò dẹ̀ ṣe anything baba Dubu ò ṣe anything even gan pain lásán baba Dubu ò mú dání but àjẹsára tó wà lọ́wọ́ baba adédìbú kíákíá àwọn ọlọ́pàá release baba adédìbú Dubu ò ṣe anything kò sọ̀rọ̀ kò kò tọ́ọ̀gì dání bàbá dídìbò lọ kí Chivamke Abẹ́lá lè Chivamke Abẹ́lá lábùjá bó ṣe mú nìyẹn tán ti mọ́lé wọn kò sẹ́ni tó kọ́ wọn ọlọ́pàá nígbà tó rí bàbá dídìbò nígbà tó àwọn ọlọ́pàá tó ń sọ bàbá dídìbò nǹkan tó ju wọn rí nígbà tó rí nǹkan tó ju wọn yàn kọ́kọ́ rí sọ́ọ́ ìgbéra máa parọ́ kiri wọn lóògùn ẹ̀ńlẹ́gùn ẹ̀ńlẹ́gùn ẹ̀ńlẹ́gùn onípọ̀ máa lè ní ogun olóní ìjọ tán wá mú ẹ nílé Sunday Ìgbòho àyàn lásán àyàn àyàn lásán kò lè dẹ́rù bá àwọn tó wá rẹ̀ rẹ̀ àyàn ordinary cockroach o ò tẹ̀ lè o ò lè dé àyàn lásán sí àwọn tó wà arrested and then see the way they arrested you Kutonu they just arrested you like a chicken you're a, very, you're a useless 419 eh? there is an allegation that you are involved in kidnapping you refuse to say it wà lọ́nà ọmọ ìpamọ́ máa bomi ọmọ àlè lẹ́ni àbúrò ẹ̀ ti dàrú ni ta ló ní kó má lọ sí skul àbí ta ló ní kó lọ di tọ́ọ̀gù ìka ò dọ́gba pé ìka ò dọ́gba tí gbogbo ẹgbẹ́ lọ sí skul ò ṣe lọ sí skul ó fẹ́ máa gun range over ó lo òṣìṣẹ́ range over ó kàwé range over ó fẹ́ máa gun range over òun náà fẹ́ máa ṣe big boy. there is a serious allegation that you are involved in kidnapping. You refuse to answer, and then you are now sending bloggers to come and abuse me àbóríyìn dàrú ni àbẹ̀rù bí èmi jẹ́ blogger tó ń ṣe fracas facebook fracas are you people so stupid bẹ́ẹ̀ ṣe lọ ń pa ẹgbẹ̀ sí ń parọ́ yorùbá nation yẹn tẹ̀ lọ́ support tinubu. kẹ́ni wọ́n rán wọ́n rán rí fàf kan tó náà jẹ́ àwé kónkó àbí kẹ́ni náà jẹ́ very dirty looking de very dirty boy dirty boy dirty boy kò tó ṣe house boy mi yẹn náà sọ̀sọ̀kúsọ lórí facebook èmi bú ọ̀ ní ọ̀fìfẹ́ èmi bú tí n bá bọ̀ ní ọ̀fìfẹ́ ńkọ́ ṣé ọ̀nà ọ̀fìfẹ́ ọ̀dìsáà ni you don't even know you don't put your mouth into what you don't know now there is a town called Ifewara a town in ile called Ifewara On ọ̀fìfẹ́ went there to acquire their land illegally they consulted me as their lawyer so because of on ọ̀fìfẹ́ I should not do my job as a lawyer I'm the lawyer to the family that ọ̀nà ọ̀fìfẹ́ illegally acquired their, their, their lands. Is it because I don't come to Facebook and be bragging? I still practice in Nigeria, if you don't know. I'm a member of Nigerian Bar Association. I have partners in Nigeria, law partners. is it because I don't come to Facebook eh? to, be, to be making noise, I mean to be bragging? <laughs> so, Sunday Igboho, Sunday Igboho, ọmọ àlè yẹn, mo sọ Only then, yeah? You are just another talk to PDP. Ordinary talk to PDP. Ordinary talk to PDP, yeah? Before you switch over. But tó di pé Yorùbá Nation máa jẹ́ owó fún ẹ, o switch over. Then what do you have achieved with your Yorùbá Nation tó pariwo? Ẹ Yorùbá Nation, what, did, what have you achieved now? All of you, what have you achieved? You, uh, including your professor, Banji Akintoye. What has to achieve Your own father, your Pajaki, where you as a PhD, who is the who is the only one educated among you? How can stark illiterates be, be agitating for your How will you go to United Nations? Can Sunday go, go to United Nations to go address them there? So I still don't understand idiots that are in Yoruba land a lot of figures permit me to use that language ṣẹ́dá ẹ̀dẹ̀ nígbọ́n ni ẹ máa gbọ́n by force why Igbos are busy producing entrepreneurs Igbos are busy producing entrepreneurs churning out industrialists Yoruba are busy producing thugs busy producing crooked people like Sunday Igboho. Eh, eh. Hmm. ó dá mi lójú pé gbogbo wa là ń gbọ́ nǹkan tí lọ́ọ̀yà Ọlálékan Ọlárewájú ń sọ. Hmm ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ yìí ó ń gbọ̀n mí lẹ́kún gidi gan ni torí wípé nígbà táwọn Fúlàní ń pa gbogbo àwọn ọmọ Yorùbá tó di wípé olóko ò lè roko mọ́ olódò ò lè rodò mọ́ àwọn ọmọ da láì ní baba àwọn ọkọ da láì láya níbo ni. Baba, lọ́ọ̀yà ọlálẹ́kan lárinwájú wa ẹ wà nílùú London ẹ sì ń ṣe kí ni ẹ wá ń sọ̀rọ̀ àlùfàǹsàmí fáwọn tó ń jà fún òmìnira orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí ò dá sáwọn ọmọ Yorùbá ǹjọ́ yẹ ó rí bẹ́ẹ̀ ọmọ Yorùbá ẹ já ronú o ẹ̀yin èèyàn wá. ẹja tún lọ sókè lọ́hùn ká lọ tẹ̀síwájú. kí ló ń porúkọ ìjọsìn tó wà ní èkó yìí kwanwan koko zaria eh, kulepot that's the new industry in nigeria in yoruba land now togri togri and psychophancy is the latest and biggest industry in yoruba land togri and psychophancy The, that's the latest industry in Yoruba land, toggery and psychophancy. I still don't understand why illiterates will not be leading educated people in Yoruba land. Go and look at Tinubu core supporters. They are what I will call dregs of the society. Dregs, nincompoop, fools, scallywags, illiterates, stark illiterates. but birds of the same plumage birds of the same plumage flew together tí ó bá yẹ pé Tinubu náà jọ máa lè ní ó ṣe yẹ kó àwọn tó yẹ kó máa support ẹ ní. so Sunday Igboho come out and defend yourself come out and there's an allegation that you are involved in kidnapping come out and debunk it kì í pé kó wa máa rányàn kó wa máa búyàn ọmọ àlè ní tó bá jáde láti wá debunk ẹ I remember the day I said that Sunday Igboho bleached his skin. It came out. He even sent video to me. Show me his, his stomach. That is not, it, is. it, did not bleach his skin. So between an accusation that you bleach your skin and an accusation that you are involved in the criminal activities, which is more weightier. Eléyìí kan tó yẹ come at wá the point eléyìí. Eléyìí Sunday Igboho is what you supposed to come at the point. You, you, you have been alleged to be a kidnapper. And that people give you contracts to kidnap people. Why did they mention your name? Why did why did why can't they mention um, the couple that were arrested in Obumasho? Why did they mention your name? Sorry, Boho. Why did they not mention uh, what's this guy's name? Ganada's name. Why did they why did they not even mention MC Olomo's name? Why is it that it's your name they mention Sonny Boho specifically? see what you are going through now. There is no action without reaction. You see what you can fool people for some time. You can't fool people all the time. You see what you are going through now. All the words you said you have on a rule of Ikodo, on a rule of Ifibalo. So I don't sympathize with you. Uh, to God who made me, I don't sympathize with you because chair. all those things that you have, you don't deserve it. There's nothing wrong if you have your money genuinely. Whether you are educated or not is not even relevant. My own grandfather was a millionaire when he was, when he was alive, and he don't go to school. But and there's nothing wrong with it. But when you now think you are smart, and you now involved in illegal activities, and you became rich, and you are now oppressing others with your illegal money, there's, there's something fundamentally wrong. There's something fundamentally wrong. We will not allow people to turn your bad land into a crime scene. We will not allow people to turn Yoruba land into a land that the might is right. We won't. You say I'm using the word we. We won't. To, oh. we won't allow you people to turn Yoruba land into Tinubu's empire. We won't. Ah. àṣìlò tó ni pé ìlera tẹ̀rí yẹn òun gangan lóògùn ọ̀rọ̀. ǹjẹ́ ti ẹ̀ mọ̀ pé ká gbọ́pá kó ṣe é gbé. kí a nọ sẹ̀ kó ṣe é nà. ìyẹn gangan ni wọ́n pè ní mo wà lóní kan pé àlàáfíà tó yọ. ìwà gbọ́ nípa ilé iṣẹ́ oea and sure spices. tí ọlọ́run jogún àṣírí tewé tegbò fún láti fi wá ìyanjú sí àìlera ẹni. irú àrùn wo ló ń bá ọ fíra. ṣé jẹjẹrẹ ni. ìdákọ́lẹ̀. ikọ́ àti àrùn míì tí ò ṣeé fojú rí. ẹ má wúrò ògùn jìnnà mọ́. ó yá ní ilé iṣẹ́ oea and shrub spices. àwọn oògùn ń wá ní ọṣẹ kòkòrò pnen abati fevrosol pnen e cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ kàn sí ilé-iṣẹ́ wa tó wà ní ìpínlẹ̀ Ògùn ní. owó ea compound along old Ondo Benin express road adjacent Bena farm junction beside Ogun State College of Health Technology Ilese Ijebu Ogun State tàbí ní ìpínlẹ̀ Èkó block four one two flat two opposite old Olympic office iléèwé bus stop Jakonde estate Òkèàfà Ìsọlọ ẹ̀rọ ẹ̀ ló wọ́n rè é plus two three four nine one five zero four nine one one six nine tàbí plus two three four eight one eight six six five three six four eight zero oea apps and short prices ló wí pé. má fi ìlera rẹ ṣeré rí i dájú pé o wà lórí kàńpé. kò fọlọ́mà jẹ̀rẹ̀ kò sí kọ́tà ní gbà kò sí kọ́tà ní if it is money we are going to use money if it is connection we are going to use connection if it's to write petition we are going to write petition if it's to involve American government UK we are going to involve it we will never allow Tinubu to explain Yoruba people anybody wants to drop into the ocean go and drop into the ocean wọn ò torí ilẹ̀ wọn ò torí bàbá ńlá bàbá ńlá Tinubu dá Yorùbá lẹ̀ tó bá tẹ̀ máa tí wọn máa jẹ́ leader Yorùbá kì í ṣe àmúgbó dọ́gbàrọ̀ yẹn ló máa jẹ́ leader Yorùbá olè olórí burúkú and then people were jubilating yẹn eh, Dangote ẹ lọ wò ẹ lọ wádìí ẹ Dangote refinery tẹ̀lé lẹ́kọ̀ọ́ yẹn Tinubu ló máa ní half ẹ ẹ lọ wádìí ẹ bá lọ wádìí dáadáa Dangote factory tẹ̀lé yẹn Tinubu will hold half, half of that factory So there's a video, 46 minutes long. Let us watch the video. Then you want to you You're a very stupid boy. If you're not stupid, what concerns you with, with Onofife? Are you on Onofife's PRO? Are you Tinubu's PRO? The last time I checked, Mosisola Fare is the official spokesperson to Onofife. The last time I checked, Aruna is the Abib Aruna is their official spokesperson to Bola Ahmed Tinubu. Let them do their work. They are paid to defend Tinubu and Onofife respectively. If Onofife knows that he's not involved in illegal gold mining, let him come out and sue me to court. If Onofife is very sure that he's not involved in illegal gold mining, let Onofife come out and sue me for libel. Okay? ọ̀nà let me say the total. Hmm. ẹ̀yin èèyàn wa abẹ́ ìrújú ayé bí àwọn àgbà bọ̀ wọ́n ní àìbọ̀wọ̀ fágbà òun ni òjá yóò gùn ẹgbọ́n tí lọ́ọ̀yà Ọlálékan Ọlárinwájú ń sọ gbogbo ìgbà tí rúkèrúdò ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá tó di páwọn Fúlàní ń pa àwọn èèyàn káàkiri níbo ni lọ́ọ̀yà ọlálẹ́kan lárinwájú ìwà ṣùgbọ́n lọ́ọ̀yà ọlálẹ́kan lárinwájú mo fẹ́ mú yín wọ inú ìtàn kékeré kan kí n wá béèrè lọ́wọ́ yín àwọn patẹ́ ti kó látìgbà tí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ tá a bá gbàgbé ẹ̀yin èèyàn wa ní December ní December eleven ọdún 2022 tá a bá gbàgbé ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ lápá abìkan nílùú Ọ̀yọ́ ìlú tá à ń pè ní ìlú Ìgàngàn ó sì dá mi lójú wípé gbogbo wa tó fi mọ́ káàkiri àgbáńlá ayé nìròyìn náà kàn dé nígbà tí àwọn Fúlàní tí wọ́n pa dókítà Fatai Abọ́rọ̀dé tí wọ́n pa ní ìfọnáfọṣu dókítà Fatai Abọ́rọ̀dé yìí ọmọ bíbí ìlú Ìgàngàn ni wọ́n jẹ́ nílùú Ọ̀yọ́ ṣùgbọ́n níwọ̀nba ìgbà tó ṣe pé bàbá yìí fúnra rẹ̀ Òkè Ọya ló fi ṣe bùgbé lókè òkun lọ́hùn ó sì wálé ó sì jẹ́ ẹni tó ní oko ó ní kóun lọ sínú oko òun kóun lọ wo bọ́n ṣe bóun ṣiṣẹ́ sí ni ṣùgbọ́n ńgbà tí ó dóko rẹ̀ ṣàdédé ló bá àwọn ọmọọṣẹ́ rẹ̀ tí wọ́n ń sọ fún un wípé àwọn màálùú ti jẹ gbogbo èrè oko tán wọ́n ti boko jẹ́ ṣebí gàá fúlàní tó ń bẹ lágbègbè ìgàngàn òun ni bàbá yìí lọ láti lọ́ọ́ fi ọ̀rọ̀ náà tó àwọn adarí fúlàní lórí létí ṣùgbọ́n kí ló gbẹ̀yìn rẹ̀ jáde níṣe ni wọ́n sowó bàbá yìí tí wọ́n sì dá a kúnlẹ̀ wọ́n bẹ́ orí rẹ̀ ikú oró ni wọ́n fi pa Dr. Fatai Aborode tí í ṣọmọ ìlú Ìgàngàn eléyìí gan-an ló wá mú kí Sunday Ìgbòho kó wá dìde àti bàbá Bánjí Akíntóyè wípé hmm, à ń pè lọ́wẹ̀ ṣùgbọ́n wá láàárọ̀ nù tá a bá ní àjòkó ká mọ̀ wò ó lọ báyìí hmm, nǹkan ò ní dà ṣé bẹ́lẹ̀ yìí ló fà á tí wọ́n fi ní kí gbogbo Fúlàní tí ń bẹ nílùú Ọ̀yọ́ nílẹ̀ Yorùbá kí wọ́n kẹ́rù wọn kí wọ́n mọ́ ọ lọ. lọ́ọ̀yà ọlálẹ́kan ọlárẹ̀wájú pẹ̀lú gbogbo akitiyan táwọn Sunday Ìgbòho àtàwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ̀ Yorùbá tí wọ́n dìde sọ̀rọ̀ yìí níbo lẹ́yìn wà. ṣùgbọ́n dá mi lójú wípé hmm, ẹni tọ́rọ̀ bá kọ gbọ̀ngbọ̀n òun ló lè mọ ohun tó ń ṣe òun ńgbà tẹ́yìn fi ìlú èbó ẹ fi ṣe bùgbé kò sí bẹ́ẹ̀ ṣe ní mọ́ sọ̀rọ̀ àlùfàǹṣá sáwọn ọmọ ìyá yín ti ń bẹ nílẹ̀ torí wípé ẹ̀ mọ tí wọ́n ń dojú kọ. ṣùgbọ́n àwọn àgbà bọ̀ wọ́n ní ó ń bọ̀ ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́. Hmm àfi ká mójútó eléyìí ni pẹ̀lú gbogbo akitiyan Sunday Ìgbòho àti bàbá Bánjí Akíntóyè ṣé n tó wá yẹ kẹ́ ẹ fi san fún wọn rèé ẹ̀yin ọmọ Yorùbá ṣé tẹ̀m̀bẹ̀lẹ̀kú ọ̀rọ̀ àlùfàǹṣá ṣóun ló wá kàn báyìí àkókò wá rèé fún yín láti máa pè wọ́n lólè láti máa pè wọ́n ní alájẹbánu ẹ sọ nínú ọ̀rọ̀ yín ẹ ló yà yín lẹ́nu wípé gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá tó jẹ́ ọ̀jọ̀gbọ́n ẹ mọ tí wọ́n rí tí wọ́n fi wá gba irú àwọn tí ó kàwé láàyè kí wọ́n máa darí wọn. bó ṣe yà yín lẹ́nu náà ló ya èmi náà lẹ́nu wípé kí la nírú yín fún ńgbà tẹ́ ẹ jágbẹjọ́rò tẹ́ ẹ sì jẹ́ ọ̀jọ̀gbọ́n tó ní ìmọ̀ nínú òfin pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá yìí tẹ́yìn náà bá bá wa gba ọ̀dọ̀ àwọn àjọ àgbáyé lọ láti lọ́ọ́ fi tó wọn létí lórí tó ń ṣẹlẹ̀ sọ́mọ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà kò burú jù kí ni tó wá dé tó ṣe jẹ́ pàwọ̀ ọmọ Yorùbá a fẹ́ lọ síwájú ọmọ Yorùbá kí ló dé tó fi jẹ́ pé tẹ̀m̀bẹ̀lẹ̀kú ọ̀rọ̀ àlùfàǹṣá ká mọ̀ ọ̀bánijẹ́ ká máa purọ́ mọ́ ni òun la wá yàn láàyò ẹ̀yin ọmọ Yorùbá ẹ mọ̀jà á ronú àjòjì ọwọ́ kan ò lè gbẹ́rù dórí ká sì fọwọ́ wẹwọ́ báyìí ìlọ́wọ́ fi ń mọ́ ẹ̀yin èèyàn wa láìpẹ́ yìí ọmọ Yorùbá kan náà mọ̀ tún ṣe nǹkan kan. èyí tó jẹ́ kàyéfì ó lọ́mọ Yorùbá kan tó ṣe pé YouTube ọ̀nà lòun náà jẹ́ ǹjẹ́ kí ló ṣe láìpẹ́ yìí ni wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú rẹ̀ àwọn iléeṣẹ́ ìkànnì BBC ìjẹ́ngbà tí wọ́n bí lọ́rọ̀ kí ni nǹkan tó sọ ó láwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ń wá sí òkè òkun láti wá kàwé ó ní wọn ò torí wípé kí wọ́n lè níwèé ẹ̀rí ńlọ́wọ́ ni wọ́n ṣe wá ń kàwé ṣùgbọ́n torí wípé kí wọ́n lè forílẹ̀-èdè nàìjíríà lẹ̀ torí pé wọ́n fẹ́ gbé ìgbé òmìnira bẹ́ẹ̀ sì ni bí wọ́n bá ń bọ̀ wá sọ́hùn wọ́n fẹ́ kó gbogbo mọ̀lẹ́bí wọn dání àwọn nǹkan kan ń bẹ tó ṣe pé ó yẹ ká mọ̀ ọ́ ṣọ́ra láti sọ tó o bá ṣe pé torí wípé ohun gbogbo ti dáa fún ọ lónìí o fẹ́ ba ọ̀nà jẹ́ fáwọn tó ń bọ̀ lẹ́yìn hmm. rántí pé ọjọ́ kan ó jọ kan o. Hmm ìwọ náà tún padà gbabẹ̀ aṣeni yóò ṣera rẹ̀ ni ẹ̀yin ọmọ Yorùbá hmm, ẹ já ronú wa o ẹ já dókè lọ́hùn ká lọ gbọ́n tí arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ MD Tìámíyù tó sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe pẹ̀lú rẹ̀ èyí ń ìkànnì BBC nílùú London léyìí tó ṣokùnfà tó fi jẹ́ wípé àwọn aláṣẹ orílẹ̀-èdè United Kingdom tó fi sọ wípé ńgbà tí ó bá fi di ogúnjọ́ ọjọ́ kìíní ọdún 2024 wọ́n pagidínà fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ọmọ orílẹ̀-èdè tó kù tó wá ń kàwé lókè òkun láti mọ̀ ní láti mú àwọn wọn wá sókè òkun mọ́ ẹja dókè lọ́hùn náà The government has announced new immigration laws that prevent some overseas students bringing dependents to the UK. It will mean foreign postgraduate students can no longer bring family members with them unless they're studying on specific research programs. The announcement's been made two days before official statistics are expected to show net legal migration has hit a record 700,000 this year. Our home editor, Mark Easton, reports. Lights, a front room in the West Midlands, camera, a YouTuber helping Nigerians come to Britain, and action. Hi guys, welcome back to my YouTube channel. It's your boy E to the M. Among MD's hundreds of videos are guides on how to get a student visa to come to the UK. Because there's new information regarding the student route to the UK. Last year, a fifth of international student visas were issued to Nigerians, 120,000 people in total, half of them students, half their dependents. But MD believes many are actually coming not for a new qualification so much as a new life. So the student thing is not real. It's not like they need the degrees. They need the degree as an access route to come into the country. So a lot of these people get their priorities shifted real fast. So it's really about getting into the UK. Exactly. And it's then not about the education. Job, it's not really about the education. Nigerians have a word for what's going on here Japa, escape, doing whatever it takes to leave Nigeria and start a new life somewhere more prosperous. And Japa may explain why the Shropshire town of Telford, with its University of Wolverhampton student campus, now has more than 300 Nigerian residents. Hmm, A káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa sórí ètò ètò ètò Yorùbá Nation Now. ẹ rojú ayé bí ẹ wo báwo ọmọ Yorùbá bá a ṣe ń pagidínà àǹfààní fúnra wa ṣáà mọ̀ pé à ń ṣe ṣùtá fúnra wa leléyìí ǹjẹ́ bá a bá wá gborílẹ̀-èdè Yorùbá náà tán tá a bá tẹ̀síwájú pẹ̀lú irú ìwà yìí ǹjẹ́ yóò lè fi àyè sílẹ̀ fún ìdàgbàsókè àti lọ́síwájú bí? Hmm. ẹjá ronú wa o lọ́ọ̀yà ọlálẹ́kan láńrẹ̀wájú hmm. ọ̀jọ̀gbọ́n ni yín ẹ nímọ̀ bẹ́ẹ̀ sì lẹ lóye ṣùgbọ́n ń ràn yín o wípé ohun tó yẹ kẹ́ ẹ ṣe ni pé ìmọ̀ tẹ́ ẹ ní ẹ fi wo gbogbo àǹfààní tẹ́ ẹ lè fi ṣe torílẹ̀-èdè Yorùbá fi di gbígbà ó yẹ kẹ́ ẹ máa ṣe sàdánkátà fáwọn Sunday Ìgbòho pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n ti gbé ni bẹ́ẹ̀ bá wá lérò wípé kò sí nǹkan tójú òrírí tàbí tó ṣe pàtàkì nínú ìgbésẹ̀ táwọn bàbá Bánjí Akíntóyè ti gbé ń rọ̀ yín kẹ́ ẹ ṣàbẹ̀wò lọ sílùú Ìgàngàn kẹ́ ẹ lọ ṣèwádìí lórí tó ṣẹlẹ̀ ní Ìgàngàn lọ́jọ́ kọkànlá oṣù kejìlá ọdún 2022 ní déédé ọjọ́ táwọn Fúlàní tí wọ́n pa dókítà Fatai Aborode ẹ lọ sílùú Ìgàngàn kẹ́ ẹ lọ ṣèwádìí bóyá tẹ́ ẹ bá ṣèwádìí tẹ́ ẹ gbọ́rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́ ìgbà ńlẹ́ tó wá mọ̀ bóyá Sunday Ìgbòho àbí bàbá Bánjí Akíntóyè bóyá ọmọ àlè ni wọ́n àbọ́mọ ọkọ ǹjẹ́ ẹ̀yin èèyàn wa bọ́kọ̀ bá ròkun bó bá rọ̀ṣà yóò fàbọ̀ fẹ́lẹ́bùté nì èmi ọmọ yín náà rèé ọlálẹ́kan ìgè àrólé bàbá gbàgede ìmọ̀ ló ń dágbére fún yín pé ó dìgbà kan náà nà. by the time the guy told me that anytime you are traveling out of, out of Nigeria he should tell you So don't go to Canada without you like yourself. Uh-huh. Don't go to Canada. You will be so disgraced, oh, fiscally disgraced. So this one is not even that government will ban you. I'm not saying government will ban you from coming to Canada. Go to Canada. There are three people who collected their family's land. They are in Canada. They are waiting for you. I'm their lawyer. apanilẹ́kúnjayé ajápànù nílé onílé kẹfí bò títí yín Is it by force to do a big man? If you know that you don't have money, won't you stay on your lane? Is it by force to do a big man? And if you want to do a big man, must you put other people's in in in in in, in uh, uh, must you must you oppress others because you want to live large? Must you must you destroy other people's life because you want to live large? kóbìnrin jọ kóbìnrin jọ ṣé ọ̀rọ̀ obìnrin ló kàn. I was even expecting you to have marry forty wives ọ̀nà òfìfẹ́ ìfà tó bá tó bá dàn fi ọba marry forty wives ó fall hand mi mo fẹ́ kó fẹ́ forty wives ni. There is one, one thing is to marry a, a wife. One thing is to be a, respons a responsible husband. To marry a wife is so easy because women, statistically, there are more women than men. So to marry a lady is so easy. To be a responsible husband is the main thing. kí ni dé sí yorùbá o ọmọ aráyé kí ni ṣẹlẹ̀ sí yorùbá o ọmọ Oòduà o. yeyeyeyeyeye àwa máa ṣe hùn ọ̀rọ̀ là ń bẹ̀ yorùbá ń ṣera wọn nítorí owó yorùbá ń jìra wọn lẹ́sẹ̀ nítorí ipò wọ́n fẹ́ ní fáláre wọ́n gbáre pẹ́lẹ́bí wọ́n kò lè kó wájà wọ́n tún polóko wá mú. ọgbọ́n tí wọ́n gbọ́n ló gbé wọn délé ọlá ọgbọ́n náà ló tún padà wá sí gbé wọn mọ́lẹ̀ o àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wá dẹni à ń fọwọ́ ti sẹ́yìn o. yóò yorùbá yoyoyo bí iná alẹ́ yorùbá rúrúrú bí omi òkun yorùbá bàbá ni bàbá ń ṣe yóò Yorùbá ronú o. Yorùbá sọra wọn di bọ́ọ̀lù fáráyé gbá. Bàbá bá wọn sókè, wọ́n tún bá wọn sísàlẹ̀ o. Ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ ni wọ́n gé kúrú. Àwọn tí a lè fẹ́ lọ́tún ti dẹni àtijọ́ Yorùbá jókòó sílẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ wọn fọwọ́ lọ́wọ́. Bí àgùntàn tí abọ́ rẹ̀ ń gòrìṣà ilẹ̀ o. Yóò ti kọ́ bógún ọdún lẹ́yìn òkùnkùn bèrèbèrè ìmọ́lẹ̀ yàtọ̀ o ẹ jẹ́ ká pọ̀ lódùmarè ká pọ̀ balùwàyè káyé wa lè dùn ní gbẹ̀yìn ìgbẹ̀yìn lálàyò ilẹ̀ mọ́ pé ìyá o. ilẹ̀ yàtúbà wá o ilẹ̀ o. ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹ rí. alákòókà ó tẹ́ rèrè kábíyé. ilẹ̀ bí ẹni yèyé mi ọmọ darúgbó alẹ́ ayé. ilẹ̀ lákùnkà ti ka ìkàlẹ́ nù mọ́. ilẹ̀ ọkọ tí a pèlè. ọ̀gbàmùgbàmù ojú olódùmarè ò mà ṣe gbàmù lọ́wọ́ ayé. bàdàlẹ̀ abalẹ̀ lọ. fèrè dédé o ẹ̀rẹ́ ẹ̀rẹ́ àwa kórì ilẹ̀ yìí pẹ́ o. Odùduwà bá wa túnlẹ̀ yìí ṣe o. sọ̀wọ́ tọmọ o ẹ̀rẹ́ ẹ̀rẹ́ àwa kórì ilẹ̀ yìí pẹ́ o. Odùduwà dá wa láre o. kàsí máa rere jẹ́ o ẹ̀rẹ́. ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ o. gbèrègèdè o.